ló jàjà. hello ìyàwó ẹ̀. mo lálàá burúkú kan ni. aláyẹ̀dẹ̀ dẹ́rù bà mí kan. mo wá wò wípé kí n lọ sọ́dọ̀ mọ́mí àgbà kí n lọ rọ́ àlá yẹn fún wọn ibẹ̀ ni mo fẹ́ sáré dé. ṣálà lásán ló wá mú lo mú kokoko bẹ́ẹ̀ o tẹ́rìbù díẹ̀ ó kàn ń ṣàǹkan nu igbó. aláyẹn ò dá lóòótọ́ ẹ̀bọ̀ eh, tó mọ̀ mi fúnra mi gan mi ò lè tú àlá so my advice kó lọ sọ́dọ̀ pastor. èmi wò wípé kí n kọ́kọ́ dé ọ̀dọ̀ mọ́mí àgbà tí n bá rọ fún wọn gẹ́gẹ́ báwọn ṣe jágbàlagbà wọn á mọ̀ túmọ̀ àlá yẹn ni. ẹ lọ bá passport kó explain everything fún wọn wọn á lè advice àdúrà náà ni àdúrà ló ń gbà eh, lọ sọ fún pastor èmi gan máa dé weekend yẹn anyway all right dear love you. no no no no má gbé yẹn sẹ́mi ju bẹ́ẹ̀ yẹn náà lọ ah, lọ bá pásítọ̀. ok ọ̀dọ̀ pásítọ̀ ni kí n lọ. Eh. ó dà sir. màá máa lọ síbẹ̀ straight gbà Okay. Okay. ok ó dàbọ̀. manager nǹkan tí mo rò bóyá ẹ jẹ́ kí chairman gbọ́ sọ̀rọ̀ ẹ̀ tó tèkẹ́ di step ẹ jẹ́ kí chairman gbọ́ sí i. kí chairman gbọ́ sí i eh. àbí kí ló ń sọ lẹ́nu ṣé o mọ bí chairman ṣe máa ń gbọ́rọ̀ ni wọ́n ṣàmà sọ fún wọn náà ni àbí. Ah! Uh, um, I think you are right jẹ́ n láti pè wọ́n náà. Ah. Um, hello sir fine sir ẹ eh, sir wàhálà ti wà o eh, àwọn mọ́tò wa tó dé láàárọ̀ yìí ni gbogbo ẹ̀ pátá làwọn custom ti seize yes sir uh, secondly sir warehouse gan ti jóná o in fact tí o bá ṣe pé mo tètè pe fire service ni gbogbo ẹ̀ pátá ni ó bá jóná so half of the warehouse ló ti múná sir yes sir ẹ mo ní kí n tètè jẹ́ kẹ́ mọ̀ ní sà all right sir. sà kí ni chairman sọ sà. ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ehm, ṣé rí àlá tẹ̀sọ̀ pé ẹ láì? Àlá tó burú jáì. Ah, kì í ṣe nǹkan tó bójúmu kéèyàn sùn kó wá rí nínú àlá yìí pé òun ṣàìgbín. Mọ́mi wa, nǹkan tí ò bójúmu ni. Ṣé wá rí i? bá ṣe ń tẹ̀síwájú nínú àdúrà ẹ̀mí ọlọ́run wá ń jẹ́ kó yé mi wípé nígbà kan rí ẹ ti fìyà jẹ àwọn orí kan téèyàn ò gbọ́dọ̀ jẹ olúwa wá ń jẹ́ kó yé mi wípé àfitẹ́bárí ọ̀hún nìtàn ẹ ká sùn mú mi. má kì mí mi ò tọrọ kíkí lọ́wọ́ ẹ jọ kí ló gbà wọ àtọkọ mi pọ̀ tó fi ń fẹ́ ọkọ mi ó láyà gan wọ́n máa pe ọkọ tèmi lóru wọ́n máa pè lálẹ́ èyí tẹjọ ṣe níbi iṣẹ́ kò tó àbí bẹ́ẹ̀ kọ́ ẹ́. mọ́mì mi ò fẹ́ kọ yín náà ọ̀gá mi lọkọ yín jẹ́ sí mi níbi iṣẹ́ náà ah, mi ò fọ́kọ yín o. kí ló dé tó ń parọ́ wáì tó fi ń parọ́ sọ òótọ́ kí n kò fún ẹ wọ́n ní bíbá yìí ni wípé kó mọ bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ ríwà tọkọ mi mọ́ kí ló ń parọ́ fún. mi ò fọkọ yín o and again ah, ah, káti àzúbì pé yọkọ ń jẹ mi pé bí àmì òrò kọ ah, àwọn sẹ́ẹ̀tì mi wà nígboro tí mo lè ta sí tí mo lè fẹ́ náà. mi ò lè fẹ́ àgbàlagbà àgbàlagbà lọ́kọ tí ibi tí yín náà. ọkọ mi náà tọ́lágbà àgbàlagbà lọ́kọ mi àgbàlagbà lọ́kọ mi àgbàlagbà lọ́kọ mi. dadi mo ti rántí mo ti rántí àwọn tí mo ṣe àmọ́ ẹ jọ̀ọ́ àwọn yẹn kí ni nǹkan tí mo lè ṣe. kò sí ṣíṣe kò sáì ṣe àfi kẹ lọ bá wọn kẹ rawọ́ ẹ̀bẹ̀ sí wọn tí wọn bá ti dáríjì Ọlọ́run jẹ́ kó yé mi pé òun náà ti dáríjì. kí n wá wọn rí. bẹ́ẹ̀ni. kí n lọ tọrọ àforíjì lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni. wọn á dé dáríjì mi. Ah, bí ẹ̀mí Ọlọ́run ṣe sọ fún mi nìyẹn tí wọn bá ti dáríjì ó dá mi lójú pé gbogbo nǹkan tó ń dàrú á padà bọ̀ sípò. kò burú mo ti gbọ́ màá lọ gbé ìgbésẹ̀ yẹn. olúwa dé olúwa tì í lẹ́yìn àmì jésù olúwa tì í lẹ́yìn àmì jésù bá ojú rere ọlọ́run pàdé mi. àmì jésù ní agbára ọlọ́run. àmì jésù. àwọn dáàdi wa ń kọ. dáadáa náà wà. ṣàlàáfíà náà wà. àlàáfíà náà wà. àtọmọ mi. bẹ́ẹ̀ ni sà. olúwa ṣe mọ. ṣe sà. ṣé kò ṣáà jù bẹ́ẹ̀. jẹ́ kí n pè é padà ara mi ẹ nǹkan kan ń bọ́dà mi tí mò ń máa pè padà máa pè padà. sir mo ní suggestion kan ní sir. kéde. mo fi pé ìgbà tẹ́ ní ká lọ rí controller ó possible kí mata ìmọ̀ ẹ̀ ti dọ́dọ̀ wọn sir so kó má lọ dípa lọ́n fọwọ́ ara wa fẹ́ lójú. Ah! bàbá ọ̀rọ̀ ah! orí ẹ pé lọ́sàn-án gan-an I really enjoyed that that's good a nice suggestion kó má lọ jẹ́ pé ọwọ́ ara wa la máa fi lọ fẹ gbogbo ẹ̀ lójú àbí. if ah, ah, that is the case mo mọ̀ yàn bẹ́ẹ̀. jẹ́ ká lọ rí Joshua lẹ́kọ̀ọ́tàs òun á find out for me á dẹ̀ mọ̀ bóyá máa up. Ah, mi ní tàn yín jẹ wọn kọ́ ìjọba ọgbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé gbogbo àdúgbò ẹ̀ yẹn. jẹ́ ká máa lọ àárí Joshua ìyẹn á put wa through. yìí o. ẹ má sunkún o. yéè. ó ti tó ilé ọba tó dún ní ẹwà ló bù sí. báwo. ọlọ́run á fi lọ kó lọ dọ́pọ̀ dọ́pọ̀. mo ti tó kí ló ṣẹlẹ̀. báwo ló ṣẹlẹ̀. wọ́n tó wọ́n mi yára. ṣẹlẹ̀ bá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. n tó ṣẹlẹ̀ ni pé láàárọ̀ yìí báyìí máa dé ṣọ́ọ̀bù akọ̀ròyìn èrò tó pọ̀ ni eh. báyìí ni pé pé ká súnmọ́ wọn ọkùnrin kúṣọ́ọ̀bù ti jóná ti jóná tẹrù tẹrù kòkòkò ń bè. ó sọ fún mi sí ni pé ah, gbogbo ṣọ́ọ̀bù mọ́ mi ti jóná. Ah. Ah! Take it easy now. Ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ dáàdì nǹkan ṣe ti pé dáàdì. bí eh! ọkọ yẹn ṣẹlẹ̀ báyìí láyé ń bọ̀ ọ̀la ti pé níbo di. yóò mú mi ti yọ náà aláwọ̀ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. ṣé ẹ̀bínú wípé wàhálà mi pọ̀ ní gbogbo ìgbà. wàhálà mi ti wà. torí wípé àlá tí mo máa ń lá yẹn mo tún ti là ẹ dẹ̀ mọ̀ wípé tí n bá ti lálà yẹn nǹkan aburú ló máa ń ṣẹlẹ̀ mo ní mo ṣe tún ní kí ẹjọ́ kẹ́ yọjú sí mi torí kò yé mi mọ́. ẹ ṣeun ìyá wa mo fẹ́ kẹ́ rántí nǹkan kan tí mo bá yín sọ tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé ìgbà kan rí mo sọ fún yín pé ó ní ẹlẹ́dẹ̀ yẹn kan tẹ̀ ti ṣẹ́ ipe ẹ̀ ńlá ti wá onítọ̀hún rí tẹ́ bá rántí. gbogbo àwọn tí ẹ sọ wípé mo ṣẹ̀ tí mo dẹ̀ mọ̀ mo tẹ̀ ti lọ bẹ̀ wọ́n kódà wọ́n tún sọ fún mi pé àwọn ti dáríjì mi. ṣe fẹ́ gbòòtọ̀ rọ̀ mm. ṣe rí àwọn tẹ̀lọ́bà yẹn àwọn kọ́ ni ẹ̀ṣẹ̀ o mo fẹ́ kẹ́ ẹ ro àròjinlẹ̀ kẹ́ ẹ ro bá kékeré yín ìgbà tẹ́ ti wà ní sísì àwọn wo lẹjọ ẹjọ ní gbólóhùn ọ̀rọ̀ àwọn wo lẹ bá jà àwọn wo lẹjọ tàwọn síra yín mo fẹ́ kẹ́ ẹ ro dáadáa. ọkọ mi náà ń ṣí ó ṣe gan ni kò ní tán bẹ̀ ó ṣe. owó jẹ́ kí tètè máa lọ torí pé mo ń kánjú lọ síbi kan ṣoṣo gbọ́. máa rí ẹ ẹ bàbá ó ṣe máa wọ títí o. pé mi ni mo wà ń bẹ mi ni mo ṣe bẹ ni mo tọ́jú ẹ ni mo náwó lé lórí tí bá ti gbà mí máa ń ṣe gbì nígbà tó ju amálùmí láyà mm. ìfẹ́ dẹ̀ ni mi fọ́ fóbìnrin bẹ́ẹ̀ yẹn rí mo fọ́ fọ́mọ yìí o. ìyẹn ṣadé lọ́hùn. ìfẹ́ ṣadé ló ń sọ amálù ẹ láyà. Ah. mo fọ́ fún wọn gbogbo ọ̀nà tí wọ́n bá ń gbà tán bá lè fi fi ọmọ ni mo fẹ́ fi fi ọmọ yẹn kí n náwó fún kí n máa tọ́jú ẹ̀ kí n máa ṣe bẹ̀ kí gbogbo nǹkan tó bá fẹ́ ni máa ṣe fún un ọlọ́run mọ̀ pé wọ́n ló lè ṣe. lágbára ohun tí wàá lẹ́ni tó ń fẹ́. ẹ ẹ tó ń fẹ́ yẹn bọ̀bọ̀ náà kárí mi ṣé ó ṣé ó dá tó mi ni ṣé ó wà òkè jù mí lọ. òun ṣe pé ó kárì báyẹn but you know ó love ẹ ó dẹ̀ mọ àwọn obìnrin tí wọ́n ti ń love ọ̀ báyẹn ó máa hard láti convince wọn dáwọ́. Ah, ọlọ́run má jẹ́ kó wáyé wá jìyà lọ́ọ̀fù tí ó sòwò ń bẹ̀. Ah, lọ́ọ̀fù burúkú wo nìyẹn bí jatán jatán fún mi pé èmi máa náwó fún máa ṣe gbogbo nǹkan fún máa tún fìfẹ́ bá tiẹ̀ jẹ ọlọ́run ah. bí wọ́n gan ṣe wà yí pé mo pè ẹ́ tó kọ̀ jẹ́ lásán twenty k ni tó máa fi ra recharge àwọn bá ṣe ń lọ ọlọ́run. Ah. twenty b èmi ọlọ́run ah, tó máa gbọ́n pínpín. ọ̀rẹ́ mi. lórí pé mo kàn wá lásán coming. for coming alone. ah. ah. sọ fún. kí la máa ṣe báyìí o ọmọ nǹkan fọkàn balẹ̀ ṣoríṣadé ọ̀rẹ́ mi ni ń gbé ikú tó pa ọwọ́ mi báyìí ló wà gbogbo nǹkan tó jẹ́ pátápátá èmi mọ̀ sórí tó bá ṣáà ti fẹ́mi láṣọra sí i pé wà á máa tẹ́ mi lọ́rùn wà á ah. máa ṣe gbogbo nǹkan tí bá fẹ́ fún mi ṣorí mi máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ó máa ṣe tiẹ̀ ṣorí bí mo ṣe máa ṣàwẹ́lẹ́wẹ́lẹ́ ṣàwẹ́lẹ́wẹ́lẹ́ rẹ̀ tó fi. ọlọ́run ọlọ́run ṣorí tó bá lọ gbà mm. torí ṣáwẹ́lẹ́wẹ́lẹ́ bó ṣe sọ kó máa ṣàyẹn. Mm. wọ́n máa ṣáwó fún ẹ wẹ́lẹ́wẹ́lẹ́. ọlọ́run <laughs> ah! ṣé kọ́ fún ẹ kàn sí. ṣé ń lẹ́lẹ̀ eh. mi ò máa ń yọ. o máa ń. honestly. Ah! <laughs> ta ló wà báyìí. kí ló ṣe ọkùnrin fún ẹ ní five thousand naira lásán ló wá ń rẹ́rìn báyìí ṣé five thousand naira jẹ́ owó ni. Hmm. kò ń ṣe owó pépà ni. jọ tó yọ lọ kí ló fẹ́ fi five thousand naira rà kí ni nǹkan tó lè rà fún ẹ tó bá ní kó lọ ra aṣọ kó ra bàtà ń sẹ mélòó ló fẹ́ rà fún ẹ ló wá ń dunnú ló wá ń rẹ́rìn tó tóbi ẹni pé. wọ́n lára ẹ̀ ah, owó lowó ń jẹ́ ọkùnrin mélòó ló ń fọ́bìnrin lówó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ah. èèyàn tó wò tùtù tó kúrò ní ibi tó ti ń ṣiṣẹ́ tó wá bá mi tó kó five thousand lé mi lọ́wọ́. ọkùnrin gidi tó lè fún ẹ lówó wà ṣó ti gbọ́ nítorí pé òun jẹ́ tálíkà àkúṣe òun ló ṣe ń fún ẹ five thousand naira àwọn ọkùnrin gidi tó máa fún ẹ lówó gidi tó máa fi tún ẹ ṣe báyìí wọ́n wà nígboro tó jẹ́ pé kò kàn bá wọn jáde lásán wọ́n lè fún ẹ lọ́ndọ̀ ẹ̀bẹ̀ hmm? kó wá lọ sọ pé bóyá o fẹ́ gbà àbó fẹ́ ṣe tiwọn lọ́jọ́ yẹn wọ́n lè bínú fún ẹ ní two hundred bay àwọn ọmọ mi wọ́n lè bínú tọkọ fún ẹ five hundred bay. tí inú yé tán rẹ yìí ọkùnrin wo ló máa bá jáde lẹ́ẹ̀kan ó dẹ̀ ìjáde ó dẹ̀ mọ́ ọ́n dẹ́gbẹ̀ igi ó dẹ̀ gbélé ẹ lọ́wọ́ sóhun ṣẹ́ṣọ́ ni àbí kò mọ àtọwọ́ ń kọ. ṣẹ́ṣọ́ bíi ti báwo àwọn ilé ò ní ìdá tí ṣẹ́ṣọ́ kan tó lówó big boys ni wọ́n ó kò yé ẹni wọ́n ṣiṣẹ́ fowó wọn ni wọ́n máa fowó tún tiẹ̀ ṣe kàn ń káwó lórí igi ni kákan máa gbé hundred k two hundred k just like that. Oh. ẹ ló gbẹ̀ngà. ẹ ló ti rán. ó wà ń bí. ẹ ó dọ̀ fún. What's up there? More mo wà okay sir i'm fine. okay mo kàn ní check on you náà. o ṣe. ẹ ló gbẹ̀ngà. ìjọba mi send account details ṣọdẹ sí mi right away. oh go send account details. Yeah. oh i'll send them. all right all right bye bye. Yeah. ó tó ẹ o kàn báyọ̀ sọ̀rọ̀ lásán lórí fóònù kò send account details ẹ̀ wo mo sọ fún ẹ mo ní bùbẹ̀ ó máa fowó tún ẹ ṣe kó ṣe nọ́mà pẹ̀lú ẹ ó pè lóun láìkẹ́ ó fẹ́ fẹ́ ó dẹ̀ máa náwó lé ẹ lórí kí ló ṣe báyìí náà. Tinubu nǹkan tó ṣe kó kan mí o ah. kó kan mí mo ti sọ fún ẹ o mo lẹ́ni tí mo fẹ́ mo dẹ̀ lẹ́ni tí mo lọ́ọ̀vù nìyẹn ah. ṣé olùkọ́ ilé mo hmm, mo sọ fún ẹ kó kan mí o kó kan mí o. eléyìí fẹ́ máa ṣó ọ fún yín sí àbíkẹ́ olóòótọ́ máa mú ẹ á sẹ́yìn ten thousand má wọrí ṣe bí mo lákàndì tètè ń bí màá bá sẹ́ńdì. kò kàn mí o mo ti sọ fún ẹ o kò kàn o mo lẹ́ni tí mo lọ́ọ̀fù mo lẹ́ni tí mo fẹ́ o. lọ́ọ̀fù ti kú sínú. mi ìfẹ́ wàhálà mo ti sọ fún ẹ o oh. kò dé sí gbogbo nǹkan lówó. o oh, wo Titanic gbà yẹn ni lọ́ọ̀fù ti kú pẹ̀lú Titanic kò sí lọ́ọ̀fù mo ti bá sẹ́ńdì àkàndì tètè sórí mo mọ nǹkan tó ń ṣe nítorí pé o ò níṣẹ́ gidi lọ́wọ́ òun ló jẹ́ kó máa ronú bíi tálíkà ọkùnrin fún ẹ five thousand naira ọdún lẹ́nu tì í hundred thousand. ọmọ mi wàá ṣe hundred bill lẹ́nu sìn sórí nǹkan tí mo sọ fẹ́ fúnpọ̀ kan báyọ̀ sọ̀rọ̀ lásán nìyẹn o tí tẹ̀lé jáde ló sẹ́ni ọ̀nà kèsì ẹ̀ o tó wá tẹ̀lé jáde ńkọ́ ah hundred thousand ṣé o ti rí i pé yọ̀ gidi rè tó máa tọ́jú ẹ̀ eléyìí yàtọ̀ sí wèrè tó ń tẹ̀lé kiri dírẹ́fà òsì tó ń tẹ̀lé tó fẹ́ five thousand naira tó ń jójo wèrè ń bíbà látàárọ̀. ọmọ mi ó jẹ́ wise up. wọ́n yí jí láàárọ̀ kùtùkùtù wọ́n bẹ̀rẹ̀ sí máa gbalẹ̀ nígbà wọn obìnrin tẹ́sí gbé wá sílé ìṣá àwọn ní wọ́n náà ìzìjú mo dẹ̀ láìkì wọn gan o. sí kankan. kí ló dé tó fajúro báyìí kò sí kẹ ìwọ tó ń rẹ́rìn tẹ́lẹ̀ àbí ṣé nítorí ọ̀rọ̀ tí ọmọ yẹn sọ. ìwọ gbọ́ nǹkan tó sọ ni. a máa dá lóhùn òpònú mà ní bó máa ṣe máa ń fi àwọn ọ̀rọ̀ tí ò jọ kó máa fi ń bá mi ṣeré nìyẹn. irú eré wo nìyẹn èèyàn ní òun kó obìnrin oríṣiríṣi wálé èmi nìkan ni mo da àjọdẹ lérè ní irú eré wo ni. ponú ni jàre má dá lóhùn ó stupid mọ́mísí ló ń sọ o. mọ́mísí ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni. Ah, ah mọ̀mísí ni o tó bá rí mọ̀mísí o máa rò pé ṣúgà mọ̀mí ni wọ́n torí àjọra then o máa rò pé girlfriend mi ni wọ́n ni so mọ̀mísí ló máa sọ tó bá bi òpònú ẹ̀ sí pé obìnrin mélòó ni mo kó wálé èèyàn kan tó máa sọ nìyẹn nítorí wo ìtì rí mọ̀mísí rí ni ló ṣe rò bẹ́ẹ̀ máa introduce ẹ sí wọn wàá rí nǹkan tí mò ń sọ mo nífẹ̀ẹ́ ju kí n máa fi ẹ́ ṣe jágbàjàgbà lọ́nà àdá ló ń fẹ́ dá àyàn àrùn pẹ̀lẹ́. Hmm? ìyàwó balẹ̀ wàjọ mi gbàdẹ̀jọ́. jẹ́ ń bẹ gbà gbà rọra dúró báyìí sórí nílé wa obìnrin àkínjọ kan ṣiṣẹ́ àwa la máa ń ṣiṣẹ́ fúnra ra wa ó ì jẹ́ ẹ tí sọ nǹkan tó máa jẹ láàárọ̀ yìí o. Hmm, máa dáná fún mi. jẹ́ kí n tún dáná fún ẹ o. máa dáná fúnra mi ò mú wájà rẹ. mo mú oúnjẹ sè o. mo mọ̀ o ṣe. sílẹ̀. ẹ jẹ́ kí n lọ jókòó sílẹ̀. wá ní sùúrù wá padà wá kò sí nílé sùúrù o àní kò sí nílé ó ti jáde ló fẹ́ jókòó dè fún. ẹ bọ mo ṣe ń jókòó nínú ilé yín náà. kò sí nílé nù kò sí nílé kò sí nílé ò lè máa lọ kò sí nílé ó ti jáde ó dẹ̀ máa pẹ́ kó tó dé. ẹ àwọn chíà tí ẹ máa ń kó síta yẹn kọ́ báyà mo lè jókòó dè. wá ṣé ìwọ lo àwọn chíà yẹn síbẹ̀ jóná kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣojú ò kì í ṣọnà fẹ́yìn èèyàn ni ṣé wọn ló ń bá a sanwó ilé ni ah. alẹ́ yóò sí ilé òde ló fẹ́ jókòó dè ṣé dandan ni ah. kò sí ilé máa lọ. Ọtinúkẹ́ mi ló ń bá wí náà. ta ni ẹ ah, àbí wèrè lélẹ́yìn sórúkọ tiẹ̀ náà fi ń gbowó báǹkì ń sìn ni àbí mo lè forúkọ ẹ̀ sanepa bill ni ó dẹ̀ wá pariwo èmi ni èmi ni èmi ni jọ o ọlọ́run nìkan ló ń jẹ́ mi ni o ṣé wọ́n jọ mọ Buhari ni máa lọ jàre kò sí nílé ọ̀gá adé máa lọ máa lọ máa lọ ṣé kò sẹ́rọ̀ gárẹ́jì tó fẹ́ kó ni àbí òun lò sí gan pàápàá kí ló dé tó lanu kalẹ̀ bí àpẹẹrẹ báyìí kí ló ṣe ẹ́ wọ́n máa lọ ètò ìṣe náà tó kò sí nílé ṣe ti gbọ́ ẹ máa ríra lọ́jọ́ mi pàṣẹ fújà lọ lọ jàre kó máa lọ àṣẹ sì kankan rí burúkú lọ jàre. àwọn èrìbó yẹn ní tó dàbí àjẹkù ẹ̀bà. Ah, ọmọ ọ̀rẹ́ mi gan fọ ọ̀bùn mi mọ nǹkan tó rí lára ilé ìṣá ilé tó dàbí òbúkọ ẹ̀ kò tí ẹni téèsì rárá èmi alájọkẹ́ ọlọ́run má jẹ́ ń rí dààmú láyé mi eléyìí kò tí ẹ lè fọ́ kétí aṣọ mi rárá olùdọ̀tí olóòrùn ó yẹ dógó ń rùn ni. iṣẹ́ ni mo ṣe ó ti rẹ̀ mí. àbá iṣẹ́ kí ló ṣe tí mo ṣẹ̀ṣẹ̀ ń get set láti gbọ́ ẹ jìgìjìgì ìwọ̀n ló ń rẹ̀. ó ti rẹ̀ mí o kí n sì méjì torí ọ̀gá yìí. mi láìkí rest tó fẹ́ rest yẹn ṣé àkọ́jú sùn ìdí nìyẹn. ṣé machine ni. àwo ìwọ náà mọ̀ pé òkú làárọ̀ ta lè kọjú sàn. ti nǹkan kan mú kàn fẹ́ díẹ̀ mọ́ mi. ní sùúrù dé sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ báwo ló ṣe ń ṣe báyìí. sade sade ṣé bí mi rè ń wájú ẹ ó dẹ̀ pé sade sade sade sade ṣé mo mo travel ni sọ nǹkan tó bá fẹ́ sọ jàre. ọjọ́ wo ló ti pè mí last. sọ̀rọ̀ nìyẹn ọjọ́ wo ni mo pè ẹ́ last irú ọ̀rọ̀ wo nìyẹn ah, mo á dáràn o ṣé tí mi ò bá pè mí ò lè pè mí ni dandan ni kí n pè ẹ́ ni mi ò pè ẹ́ o mọ̀ nǹkan tó ṣe mí náà tó wàá dẹ̀ máa pè mí òun á dúró kí n kọ́kọ́ máa pè ẹ́ náà ṣó o lè rojọ́ yẹn fún yàn kọ́ bẹ́ẹ̀ gbọ́ ọ̀sádé mò ń pè ọ́ òbí kọ́ mi. ó simple náà tó bá pè mí tí mi ìgbé kọ ó yẹ kó ti mọ̀ pé mo busy ni bóyá mo lọ ra nǹkan àbí mo gbá àbí mo fọṣọ àbí mo wà nínú kitchen it could be anything so yín ò ní pé kó sáré decide pé mi ò gbé kọ̀ọ̀lẹ̀ ṣé màá rí kọ̀ọ̀lẹ̀ mi ní gbé ni. mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀. mo ń bọ́. ṣé o sì nífẹ̀ẹ́ mi. kí ló wí. mo ní sọ nífẹ̀ẹ́ mi ṣá. mo fẹ́ sáré jáde ní tẹ́lẹ̀ mo ṣùgbọ́n bí mo rí ẹ mo ní pé kí n pọ́n ẹ ni mo ṣe dúró but ìsìn o ti sọ̀rọ̀ off point so. mi ò dẹ̀ ráyè má bìnrin àwọn máa sọ̀rọ̀ lọ́jọ́. Baby, I have something to tell you. Really? Oh my God, there is nothing you want to tell me than telling me, baby, I love you. I know that already. So what are you saying? Yes, I love you, but God knows is different. Okay. Tell me. Ọjọ́. <coughs> <laughs> fẹ́ ṣe nǹkan ní pé kò dáa wọ́n ló wà dangerous torí pé mo ti jẹun ìwọ ní ká ṣe bẹ́ẹ̀ ṣé life mi kọ́ sọ ni mi láìkẹ́ o. you understand line of business ti wà ní ṣọyẹ. èyí ṣe all the time. tí yín ni kẹ ṣe síbẹ̀ tí wọ́n ní ká wà yóò so you understand better. àwọn ah, ò tiẹ̀ ṣe sọ́dọ̀ mi ọ̀dọ́ tiẹ̀ náà ṣe sí. Ah, jàre ẹjọ́ ẹ má bínú mà. ẹ kàn ní kí n má bínú ni mi ò ṣe ní bínú ẹ dẹ̀ fẹ́ ní dènà ẹ fọ̀lá dọ́là fún mi. ẹ má bínú tẹ bá ti wá ní wòye ọ̀la báyìí aṣọ yẹn ti máa rẹ́ẹ̀dì ṣé máa ń pè mọ́ kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́. kẹyà jẹ́ kó rẹ́ẹ̀dì ni. ọ̀rẹ́ àfà. àìlà ìlàlà láìsàn sára ẹjọ́ àǹtí orí kan ń bọ̀ fún ilé ẹjọ́ mẹ́ta yìí torí náà bá dé ẹ má ta dànù orí orí orí ńlá ni kò yé yí. tí ẹ bá lóyún ẹ má ṣe torí ọmọ ológo lọmọ náà torí ọ̀la. àǹtí Ṣadé àǹtí Ṣadé ẹjọ́ ń tàfà yẹn sọ tàfà yẹn bá ti sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ṣe máa ṣe ti gbọ́. àbí tẹ́lọ̀. ọ̀rẹ́ ẹ ti lọ sí mọ́tò. bẹ́ẹ̀ ni ààrẹ ààrẹ bàbá wa yìí kọ́ ṣé wọ́n bílí gbogbo nǹkan tá a fà lè sọ. mi ṣe ní bílí aláǹtí tẹ́lọ̀ yẹn wọ́n sọ fún mi pèsè gbogbo nǹkan tí àfa yẹn bá ti sọ bó ṣe máa ń ṣẹlẹ̀ kí lẹ́yìn yẹn bílẹ̀ mi ní rìsì láti má bílẹ̀ ẹ̀yẹ́ mi o tí mi wà yìí báyà confused I don't know what to do ẹ́ ó ti sú mi. sọ̀rọ̀ mi tẹ̀ sọ̀rọ̀ mi ah bàbá yẹn ó disappoint me, tó bá di bó ṣe jágbe mọ́ mi ó lé mi bí ajá ni in fact ọkùnrin ah. àwọn ọkùnrin ó ṣe rí ní ẹran olóko jù ní ọkọ̀ dáwọ̀ èèyàn bùrọ̀. oyún èsì ni oyún èsì ni. èèyàn kọ́ ló ń fi ẹ̀ṣà kan tó sọ fún òògùn yìí i'm sure pé tó bá lọ bá tó dé tó bá sọ òògùn òfin ti dùn kàtí wàá gbàgbé lọ títí lọ́rùn tí kò bá gbà. nígbà kí ni bọ́ọ̀lù ṣe sọ báyìí ó dàbí ní pípọ̀ tí wọ́n kọ́ lára ṣùgbọ́n àgbẹ̀kẹ̀kẹ̀ anybody jàre ló jẹ́ kó máa lẹ́yìn àwọn ọmọ fíìmù nǹkan báyẹn ti máa ń ṣẹlẹ̀ fún wa lẹ́yìn ọ̀kan ṣe kíni kan lẹ́yìn kí ń ṣẹlẹ̀ ní reality o kí lẹ́yìn ní reality ló máa jẹ́ o gẹ́tì níbo lọmọ yìí wà. ọmọ ìdáadáa mi lóhùn kọjá lọ. túnde báwo ni túnde ó tiẹ̀ wò mí ó ṣe bí ìwọ mò ń bá sọ̀rọ̀. ẹ mò ń dáhùn kí ló ṣẹlẹ̀. ó dà má bínú àbẹ̀mí mo mọ̀ pé tó bá bínú sí mi tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wá at least wá ti ṣe gbọ́ nǹkan tí mo máa bá ẹ sọ mi ṣáà wá bá ẹ báyìí rí. ẹ kí ló fẹ́ sọ dá mi lóhùn náà látẹ̀kan mo ń lọ síbi kan jọ. ọ̀rọ̀ Ṣadé ni mo wá bá ẹ sọ. Ṣadé kí ló ṣe Ṣadé. kí ló ṣe Ṣadé. Ah, wá nǹkan kan ló ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀mí ó dẹ̀ lóhùn òmò bóun ṣe wá fẹ́ wá bá sọ bìkọ́ òun mọ̀ nǹkan tó máa bá lẹ́nu ìrìn àjò ó dẹ̀ ti sunkúnsunkúnsunkún lórí ẹ̀ ó ti ń ṣe wàhálà èmi ni mo ṣáà ń tà láti kàmú ẹ̀dá pé kó ní sùúrù ní pé màá wá bá ẹ sọ̀rọ̀ nǹkan nǹkan kan ó ṣáà ní ẹ̀rùn mọ bóun ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwé bóun ṣe bẹ́ẹ̀ ṣe. kí ló ṣe kí ló ṣe. ṣadé ti lóyún fún mi. ṣadé ti lóyún. ta ló wà lóyún inú ẹ. Ah, ah. ìwọ la mọ̀rọ̀ bí ní ọ̀yọ́ ta ló tún fẹ́ lóyún inú ẹ̀ jùwọ́ náà lọ ìwọ ló lóyún fún un àbájọ ah, musa rí pé Sadé ń sá fún mi ah, ṣé torí pé wà lóyún kí ló dé tí ò lè sọ fún mi. reason nìyẹn tó fi ń sá fún ẹ látijọ́ ẹ nítorí olójú ń ti òun òun ò mẹni tó máa fi wá bẹ́ẹ̀ sọ ó ní ẹ bóyá o lè má fẹ́ gboyún yẹn lọ́wọ́ òun ó ṣáà ń bẹ̀rù òpó látijọ́ ó ti ké ké ké ké ké ké ké ké ké ó níbo lòún fẹ́ gbé gbà túndé ò ní gboyún kò ní ṣe kò ní mọ̀ èmi kọ́ ni mo ní pé kó má wọ̀ọ́rí pé kó jẹ́ ká wá bá ẹ sọ́nà. So bó ṣe lóhùn ò lè wá nìyẹn wáyà òun ń já ibi tó ń bá wa sọ fún ẹ tó bá gbọ́ oyún yẹn ń kọ́ kí ni kò ń ṣe ọmọ kékeré ara òun ìgbà wo òun ò dẹ̀ fẹ́ ṣe tẹ́lẹ̀ o iníkọ̀ kìnìkan mo ṣáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kó má wọ̀rì pé èmi máa wá ba breaking news yẹn fẹ́ ṣo tó fẹ́ gbọ́ ṣo fẹ́ gbọ́ ó ti ń gbìyànjú láti lọ ṣe oyún yẹn báyìí. jọ ń torí Ọlọ́run má jẹ́ kó ṣe oyún yẹn o àbò mo fọlọ́run bẹ́ẹ̀ jọ má jẹ́ kó ṣe oyún yẹn jọ èmi á bá sọ̀rọ̀ kò ní ṣe o ṣáà sọ yìí pé o máa gba oyún yẹn lọ́wọ́ àbí. lóyún tí mo ti gbà o tún sẹ́ ń béèrè pé ṣé mo máa gbà. o mọ nǹkan jẹ́ kémi tètè padà lọ sílé kémi lọ ṣàlàyé fún un pé kó fọkàn balẹ̀ ipò ti gba oyún lọ́wọ́ ẹ̀ ṣó ti gbọ́ àti pé ìwọ náà tòde sórí díẹ̀ ọmọkùnrin ò tó ìwọ náà yẹ kó wá kó ṣe ọ̀wọ́ ẹ̀ téèyàn máa ń fọmọbìnrin tó dáa báyìí ó yẹ kéèyàn ní owó lọ́wọ́ láti fi tún un ṣe ni ó yẹ kéèyàn ní owó lọ́wọ́ láti fi tọ́jú ẹ̀ ni ah ìwọ náà tatakùkù tó ń gbé kiri ṣé ojú òkè ń tiẹ̀ ni ó dẹ̀ wá nǹkan míì ṣe ah ó lágbára ṣá. tinú èmi kan ti decide láti ta mọ́tò yìí ó ti yẹ bẹ́ẹ̀ ṣe láti fi wá bí. ẹ̀yẹ wà òkè ó wà òkè báyìí ó wà òkè. ẹ kò wá nǹkan fún ẹ. àwọn ah, ìyá ìyá ìyá ìyá ìyá oníwó mọ́tò kò tó ọ̀kú wọ́n fi dùn ún ó pọ̀ mo understand gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn but èmi ní láti bí tó ní mo pé ìwọ èèyàn tèmi lónìí and you're the best person I can talk to kò sí any other way tí mo ṣe lè rí ọmọ mi àti ìyàwó mi except through you through ẹ náà ni mo ṣe mọ̀ ni mo ṣe ní kí n wá bá ẹ you know oyún tó nígbà yẹn ọmọ tó fi bí nǹkan torí Ọlọ́run. ó kọ́ sórí igi àjà Gbénga àwọn báàdì lọ́kùnrin gan ni o honestly ìgbà tí mo kọ́kọ́ meet ẹ̀ èèyàn kan tó nice ni mo máa ń pè ẹ́ ah ah mo ṣẹ̀ wá rí i pé ò oh, wá òkè rárá jọ kí ló dé kí ló ṣẹlẹ̀ gan pàápàá tó fi treat ọmọ yẹn báyìí ládùúgbò ṣe lẹ́nu tó ọmọ ṣe lè ọmọ ṣe tọ̀ ọmọ ṣe gbá ọmọ ṣàwo ọmọ yẹn wá lóyún tán o kò dọwọ́rú ah o dọwọ́rú o dá o wá o má tẹ̀ bá mi sọ má bá mi sọ mi ò rẹ́dí láti gbọ́ anything ṣé o ti gbọ́. iṣẹ́ èṣù èṣù ló lómi tí mo bá ní mo lè explain gbogbo nǹkan tó ṣe mí yẹn i can't even explain anything to this minute gbogbo ẹ ti ṣẹlẹ̀ tán kí n tó realize pé àṣórí ah, ah, ah, mi ti dàrú ni lọ́mọ tí mo nífẹ̀ẹ́ tí mo fẹ́ lójú tí mo fẹ́ ni mo wá lóhun lórí mo dẹ̀ lé dànù ni mo ṣe wo pé ok tatu ni mo lè lọ bá tó lè rescue mi tó lè provide solution to this problem ìwọ nìkan náà ni báwo ni mo ṣe lè rí àwọn àtọ́mọ̀ mi. <laughs> ẹ máa gbọ́ jam question tó ń bi mí báwo ni wọ́n ṣe lè rí ìyàwó àti ọmọ tiẹ̀ ọmọ tiẹ̀ káyé ìmàjè o lè pe lọ́mú ẹ nsìn lọ́mọ tá a ti ná bìtìbìtì owó lé lórí ah, ah, ṣé o mọ̀ pé investment lọ́mọ yẹn ni i'm telling you now sí láti ìgbà tí gẹ̀yẹ́ ti ní oyún òun ló ti ń consume owó bí ìgbà téèyàn consume oúnjẹ ni ah, ọmọ yẹn owó gidi ni aná lé lórí owó gidi. tó ti ná lórí ọmọ yẹn ẹni tó bá máa tẹ kí wọ́kọ̀ sọ fún mi ṣúrí èmi títa náà mi ò tí yàtọ̀ owó owó is not my problem money is not my problem it has never been and it will never be a problem kò sọ fún mi and I will pay you up just give me a figure. irọ́ níjọ́ o lè sọ tán irọ́ ló ń pa ọkọ̀ tó wá dọ́nu fún mi lẹ́lẹ́kejì ni o lè sọ gbogbo bí ìyẹn tán ah, ah, bí mi ti ẹ̀rù bí o mọ owó tí mò ń sọ ń pa lóhun tó jẹ́ pé ìyàwó ẹ̀ gangan láti ọjọ́ tó ti lóyún báyìí láti di ẹ̀rọ àtò ti lóyún òun ló ti ń jẹun yàtọ̀ sí ti nọ́mà tó bá oúnjẹ abọ́ kan lóúnjẹ tẹ́lẹ̀ tó fẹ́ sí ìjàbọ́ méjì abọ́ mẹ́ta oúnjẹ ṣe ń ga sí abọ́ yẹn ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni náà ó jẹun tó fi bímọ ni. throughout nine months tó fi tó tó fi lóyún yẹn ṣe ló ń jẹun ló ń jẹun ló ń jẹun ló ń jẹun ló ń jẹun ọmọ tó tún wá bí náà kọ́ mi ò ríro ọlọ́wọ́ bá lọ́mọ yẹn ìyẹn tún jẹun bí kán ni ọmọ bébì tó ti jẹ fúdù láti dé wa ó jẹun jẹun jẹun wọn ò tiẹ̀ lè sọ owó yẹn tó túmọ̀ àwọ̀ ìyàwó ẹ̀ sí ẹ̀sìn ló fi bímọ kó ṣe lásán lọ́bí o ṣé wọ́n mọ iye tó ń gbà fún sí ẹ̀sìn lọ́sítù ṣé wọ́n mọ iye tó ń gbà fún èmi náà ni èmi náà ni mo sáré sókè ni mo sáré sókè ni mo wówó lọ ni mo wówó bọ̀ tí mo kíkì mi wá sọ pé kókè lálá láti gbà yẹn o wípé gbogbo owó títí dáadáa náà owó yẹn ó máa fẹ́ wọ ìtọ́ rẹ̀ tàbí ṣó lè sán tán ni ṣó lè sán kí ló wà fún mímọ́ mi lẹ́nu. transfer to the account tó kúrò nígbà fún ẹ̀mí Ṣadé àti ọmọ. no no no forget Ṣadé àtọmọ o i'm gonna take care of them myself i'm giving you one million naira for the stress pé o ti go through stress all of that one million into your personal account o dey ma gbọ́ alert tó kúrò ní us wa gbọ́ pépépé. you want you, you want to give me one million naira into my account. i'm telling you. àti àkáǹtì tí orúkọ mi wà lórí ẹ̀ báyìí. lórí ẹ̀ ah, ah. kí ló ń ṣe lọ́la. kò sí nǹkan tí mo ṣe anything to bá ti sọ and i'm with you. okay o ní nǹkan tó ń ṣe yeah okay kò sí wàhálà wàhálà ọ̀pẹ lọ́la. o máa ní owó yẹn lọ́la. wà á lè ní ọ̀la. Ah, oh my god i'm gonna shock you right now máa fún ẹ two hundred thousand naira máa fún ẹ one point two. kí ló tún wí. máa fún fi kún máa fún ẹ. lórí pé mo fẹ́ kó o jẹ́ kó o rí ọmọ ẹ. i'm telling you. okay ṣé o fẹ́ kí n gbọ́ ọmọ yẹn wá fún ẹ personally ni àbí fẹ́ block ọmọ mi kan àbí kí ni mo tiẹ̀ sọ náà ó mọ̀ ṣé o ò ní pẹ́ bíbà kí n tètè lọ́lé kí n lọ gbọ́ ọmọ yẹn wá ó mọ̀ nǹkan ó mọ̀ nǹkan ó mọ̀ nǹkan ṣe báyìí tó bá ti di ọ̀la èmi máa pè é bọ́rọ̀ ọmọ yẹn bá ṣe máa jẹ́ ó máa lé ọmọ yẹn ní ọ̀dà ó ṣó bàjẹ́ fọ́pẹ́ balẹ̀ ó ní pírọ́blẹ̀mù ó ní pírọ́blẹ̀mù ló ló ní ọmọ yẹn because ẹ̀jẹ̀ ló wà lára ọmọ yẹn ìfà tó bá lé ọmọ yẹn ẹ̀ yàtọ̀ síra yín káwọn kọ pí ẹni olóhùn ah, ṣé ìyàfọ́ máa máa fi láìtì ẹ̀dùn ẹni. mo sọ̀rọ̀ rẹ̀ mú mi fún mi ní one point five. one point five. one point five. one point five. fún mi lápá details ẹ̀ lé ibà right away ó máa kó má láti. láì lérò ti tẹ́lẹ̀. kó tó dìde. ẹjọ kí ni mo wá ń dúró ṣe náà no kí ni ìjókòó mi ń bí kí ni mo ṣe ń dúró ṣe rí kí ni mo wé sí táìmù ẹ fún náà kí ni eré ìsìnkà ṣe fẹ́ máa fọmọ ẹ láì lójú kí ló dé ta fẹ́ máa fọmọ ẹ pọ́n lójú kí ló dé ta fẹ́ máa fi ọmọ ẹ pa ẹ lẹ́kún bàbá ọlọ́mọ ló ń lọ́mọ bàbá ọmọ ló ń lọ́mọ ìwọ ló ń lọ́mọ ẹ̀ nà kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ du ẹ̀ tó ẹ̀ ní wọ́n wà lẹ́nu jẹ́ kí tètè lọ bẹ́ẹ̀ Boy, what So, what's up? Embrace you. Okay, that's okay. That's fine. That's fine. Um, also from My very, very slight misunderstanding the time about the pregnancy. I'm doing something wrong. Please orí ẹ̀ ṣá? Meaning that are you normal? Are you mad or crazy or something? Ìwọ ní ẹnu láti máa bi nípa oyún tí wọ́n sọ fún ìbí kékeré lọ abort. Àbí òun tí mo ṣe ń embarrass mi lọ́jọ́ yẹn. Ó dàgbé ìwọ́n wọlé. Òun béèrè oyún lọ́wọ́. Ẹrù tí ẹ̀ bá ẹ̀. Don't shut up. No, mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. Really? Ẹ wo ìyá wa, èyí tó túmọ̀ sí wípé ọmọ tó wà nílé yín lọ́wọ́lọ́wọ́ ọmọ àlè ni o. fẹ́ ṣe inú arájú kó kó bá àti èèyàn lọ. I'm talking to you guy. Come on ṣé o fẹ́ fi òyìnbó ṣe ra ilé ṣe ni. Hmm. I'm very sure pé tó bá jẹ́wọ́ ní nǹkan tí ó ń ṣe mí ń ṣe wà mọ bó ṣe rúbi lára. do you know what i'm passing through? ṣé o mọ bí mo ṣe ń feel ṣá? ṣé o mọ ṣé o mọ nǹkan tó ń ṣe mí lábẹ́ ara? i mean mo bí mo ṣe dàgbà tó yìí bí mo ṣe ga tó yìí kí mi máa rò pé ẹni tó ṣe ọlọ́kọ̀ tèmi wá sílé ayé kí n ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé kò ń ṣe bàbá mi i mean kí n ṣe máa máa discover and say, pé ẹni tẹ́mi pè ní father is not my biological father expect me to take that lightly. o ní kí n máa ronú ẹ tó bá ní orí ló máa ronú náà. i mean ṣé wọn rú orúkọ tí yorùbá máa ń pe irú ẹni tó nǹkan tó ṣẹlẹ̀ sí mi tó máa ń orúkọ tó máa ń pè wọ́n ọmọ àlè ló máa ń pè bẹ́ẹ̀ so èmi bí mo ṣe wà yìí sí ọmọ àlè ni mí um, you no expect me to just yorùbá lóòótọ́ wọn máa ń sọ pé ọmọ àlè lórí èèyàn bẹ́ẹ̀ yorùbá kí ń ṣọmọ àlè i'm telling you for look at oh kí ń ṣọmọ àlè because ó wáyé bẹ́ẹ̀ ni kò dẹ̀ kí ń ṣèwọ ni first person tí wọ́n máa ṣẹlẹ̀ sí kò ní oh dẹ̀ jẹ́ last person nǹkan tí èmi bílò pé o máa ṣe é sí ni pé lórí mọ́mì tó bá rí mọ́mì mọ́mọ́ kó mọ́mì máa ṣàlàyé fún ọ bó ṣe jẹ́ wọ́n dẹ̀ máa fi dáàdi ẹ̀ hẹ́n are you getting it so nǹkan tó lè ṣe tó lè wá òkè nìyẹn but jókòó síbi máa ronú yẹn kò lè tán nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. but why why are you finding it very difficult to understand me why are you not feeling my pain why are you not feeling my agony what is your problem as in o tún expect wọ́n tún expect? kí o sọ fún mi pé kí nǹkan tiẹ̀ lọ bá ìyá mi bóyá kí n lọ bá wọn jà bí kí n yá o tún sọ fún mi pé kí n lọ bẹ ìyá mi kí n lọ bẹ pé ẹ pẹpẹ sí o mọ sí o wá ìtẹ ṣe nǹkan tẹ ṣe o ìtàlẹ bímọ at this my age mo ṣe gẹ́tẹ̀ ni. ó yẹ kó bá mọ́ mi fọ̀rọ̀ yẹn tó bá lọ wákàn wákàn náà bẹ́ẹ̀tẹ̀ tó strong àmúdání tó bá ti ń lọ wàá rí ibi tó ti ń tàdà wàrà yẹn sínú mọ́tò wàá rọ́kọ́ ṣọ́fẹ̀ um, jígà because tó bá délé tó bá ń bá mọ́mí sọ̀rọ̀ lọ kó tẹ̀ tó bá wọn sọ̀rọ̀ wá kó lù wọn níbẹ̀ tó bá kó bẹ́ẹ̀ tí yóò ká wọn wá bẹ́ẹ̀ ti ṣá wọn ládàá tó bá ṣá wọn tán wàá tún láti fi dígà yẹn wàá fi dígì ilẹ̀ wàá sin wọn tó bá kọ́ wọn tán wọ́n wá pé òkú wọn kí wọ́n fi bàbá tó bí ẹ̀ ọ̀dẹ̀ ni ẹ́ they don't do things like that tell me jọ́ tó lọ gbà tí wọ́n ronú pé o fẹ́ bá mọ́mí ẹ̀ fà wàhálà bẹ́ẹ̀ sọ fún mi tó bá yẹ pé irú àwa yìí tó tún wá ń sọ wájú mi là ń bá mọ́mí ẹ̀ là ń bá wọn sọ̀rọ̀ ẹni ha báwo ló ṣe máa feel irú ah, tó wà ń situation tó wà ń lé òṣèlú situation tó yẹ máa fi fà wàhálà wàá tún láti pet wọn ni mo fẹ́ kó mọ kíní kan pé kò kí ń sìn kankan tó máa ṣẹlẹ̀ tó bá ní reason ó máa ní reason tí mọ́mí náà fi ṣe tí wọ́n ṣe yẹn so tó bá pẹ̀ tí wọn gẹ́gẹ́ bí ọmọ sí ìyá tó bá wọn sọ̀rọ̀ mo mọ̀ sọ pé reason táwọn fi ṣe leléyìí o bọ́ ọmọ mi má bínú because ọmọ níwọ̀ lọ́dọ̀ yàyà náà níwọ̀ lọ́dọ̀ ọmọ ni so tó bá pẹ̀ tí wọn ló máa make sense ó ní láti bá wọn fà wàhálà bá wọn sọ̀rọ̀ mo mọ̀ pé èyí tó darí lọ́ọ́ máa ṣe èmi náà bọ́ a ah, nítorí ẹ̀ ká máa ká máa jókòó síbi kan ká la fẹ́ máa wẹ̀ ní. God please do it báwọn sọ̀rọ̀ nínú gẹ́gẹ́ bí ìyá sọ̀rọ̀ everything will be okay are wo ó wà èmi lọ́rọ̀ ara mi yé jọ nítorí ọlọ́run Gbénga òun ni ibo ni mi ò rí nígbà tí mo délé ẹ̀. Gbénga àgbẹ̀gẹ̀ ah, náà nọ́mbà wọn aláìlẹ̀bẹ̀rẹ̀ yẹn ó ti yé yín mẹ mo gbọ́ pé wọ́n kọ́lé síbi kan mọ ibi tọ́dọ̀ wọn wà yẹn gan ni mi ti mọ̀ àbí tí wọ́n ṣe finance lẹ́dọ̀ àwọn tèmi ìgboro màá mọ ibi tọ́dọ̀ wọn wà ó ti yé yín màá mọ̀ bẹ́ẹ̀. ṣé kò ti ṣá ó wà ó wà jọ nítorí ọlọ́run ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ ó dẹ̀ máa gbádùn mi wàláì tó bá ṣiṣẹ́ yẹn fún mi láṣepé jẹ́ kí n fún ẹ ní nọ́mbà mi tó bá ti mọ ibi tó wà kó jọ kó sáré pè mí. àmọ́ ìbá lè díẹ̀ ọmọ mi because àmì ń pè yàn mi ò ní kọ́ka di ò ń pè yàn o ah, ah no no no má wọrí èmi ara káàdì sí ẹ tó bá ti fi nọ́mbà yẹn pè mí nísìn màá ṣèfò ẹ màá sẹ́ndì káàdì sí ẹ tó bá ti fi nọ́mbà yẹn pè mí. Ah, àfúnni káàdì eh. ìyá ìsìn kókó àti pé ah, kájọ ní ṣọ́ọ̀jù ẹ̀yẹ pé nọ́mbà yín lọ. ó ètò. ok. one one one. ok. two two. ok. zero one. ok. zero one. tí wọ́n pè é wọ́n ní máa gbé. èmi ni máa gbé ah, ìwọ ṣáà flash mi. máa de flash yín. kò ṣe jọ bá mi fi wẹ́lọ̀ torí ọlọ́run ojú ò ní tiẹ̀ jọ ah. torí ọlọ́run. fi wẹ́lọ̀ fi wẹ́lọ̀ ẹ má wọrí sà tó bá yẹ jẹ ma flash yín ẹ bá ti rí ẹni flash yẹn pé padà. máa pè padà máa pè padà máa pè padà mi ò ń ṣe iṣẹ́ bí máa pè ṣáá ni máa pè. ẹ sọ bí kò sí nǹkan sá. máa pè ẹ irọ́ kò sí nǹkan kan. mi fún ọ̀tọ̀ gbé mi fún yeah fine but now nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ àwa jọ̀bẹ sílẹ̀ ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe èmi bìlẹ̀ ìwé kẹ́ wá dáadé mi lọ ẹ jẹ́ kí n mọ bàbá tó bí mi ẹ jẹ́ kí n mọ bàbá tó ṣe ọlọ́kọ̀ mi wá sílé ayé. tí mi ò wá dé. àbọ̀mọ́ mi ṣé gbogbo bàtẹ́ ẹ̀ fẹ́ra ẹ̀ mọ ọ̀rẹ́ wọn kọ̀ọ̀kan àbí fámìlì wọn kọ̀ọ̀kan or anybody. àwọn ọ̀rẹ́ bíi méjì tí mo mọ̀ mọ́ mo ti wá àwọn mi ò rí wọn omi má bínú jọ omi náà gbìyànjú mo dára bí a mọ̀. kí ló fẹ́ ṣe. Fẹ́bi ẹ mọ́rúkọ wọn. Mọ́rúkọ ẹ̀ mo check wọn lórí Facebook. Lórí Facebook ẹ̀. Ìgá dúró jayé bàbá ẹ̀ ni o gbẹ̀ngà dúró jayé kádìrì hmm. bàbá ẹ̀ ni bàbá ẹ̀ nìyẹn àbí dúró náà ọmọ ìlú wo ni àbí kò kọlu ẹ̀ síbẹ̀. Um, Lagos Island. Ah! bàbá ẹ̀ ni òun ni ẹ tí mo bí ẹ fún nìyẹn kọ́ńtì ni òun ni ọmọ èkó ni jáde síbi tó wà nísìn. ẹ̀ka pàdé níbi junction ẹnu ọ̀nà estate yẹn. ẹ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀. sá ẹ ṣe sá. dókítà jẹ́ kó yé mi pé ara yín ti ń ara yín ti ń balẹ̀ wọ́n jẹ́ kó yé mi pé ẹni ta ní kẹlẹ́ o òun ni àwọn àjọ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. òun náà ni mo wá kiri ó dẹ̀ sá ẹni tí ẹ̀mí fún wọn àwọn kan ló jókòó sórí bẹ́ẹ̀dì yìí. Ah, òun ni òun ni. Ah, ó sì kéèyàn kan. ṣé rí pásítọ̀ nǹkan kan tó ṣe mú mi lójú ó ní tẹnìkan tẹ̀ lóko yìí. àbí àlàyé tí mo lè ṣe kí ó fà á eh, ìgbà tẹ́mi náà dàgbà mo rí pé àṣìṣe ńlá ni ṣùgbọ́n ẹni kan tẹ́ ló wà kù yẹn ni mo fẹ́ kí ẹ bá mi tọ̀mọ́lẹ̀ sí kú yé mi èmi ni mo lóyún inú ẹ̀ ni mo tẹ ọmọ mi yẹn.

ó dàbí ní tó tọ́jú ẹ̀wọ̀n ìdẹ́sípẹ́ ti fún àwọn ọ̀dà ẹ̀wọ̀n jíjẹ ohun ni ó sì tí ò bá síṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. lágbára ẹjọ́ mọ́ wọn nítorí pé àwọn ọmọ ọkọ kí lẹ fẹ́ sọ fún mi kí ẹ ṣe lórí ọmọ yẹn tẹ fi máa fi gbé ẹ ọ̀nà owó lẹ́gbàá tẹ fi jẹ pàdé ẹwọ tó ta ti mú tẹ̀sí láti sọ̀rọ̀ mọ́ ẹwọ àsìkò yìí tí ò bá sí nǹkan tó ṣẹlẹ̀ bóyá lẹ́ẹ̀bà tí ojú rárá. sọ fún mi sì ni pé Tìtúndé ọmọ mi ó ti gbé lórí ọ̀rọ̀ Kọ́ládé ṣé pé tí wàá ti já sásọ̀rẹ̀ lórí Kọ́ládé tí a ti tọ́ láti kékeré tá a tọ́ ojú tá a tọ́ ọmọ tó fi wá dì sí ṣé tí a ṣàlàyé fún mi nìyẹn. mo tó ṣẹlẹ̀ yìí yẹ kẹ́lẹ́ mo gbọ́dọ̀ lè dùnú èmi náà mo kò gbà wípé ìgbésẹ̀ tó náà ni mo máa gbé òun ni mo gbé ó fa èmi náà nínú jẹ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n ẹgbẹ́ ìpinnu ètò ó rà. sáájẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn sáájẹ́ bá pàdé sọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi mo yọ̀ǹda kọ́ládé tìmùtìmù mo yọ̀ǹda kọ́ládé kó wà bẹ́ẹ̀ torí pé sáájẹ́ láti gbà tí túndé ti kú ló ti máa tọ́jú mi kó ní ìlú àti gbogbo àlọ́ máa tọ́jú mo yọ̀ǹda.

o ti rí àṣìṣe mi bàbá tí mi ò lè já sásán ní ìta mọ́ra yìí bó tilẹ̀ jẹ́ pé túndé tá à ń sọ̀rọ̀ yìí náà ti ṣaláìsí ọlọ́run á fún mi lórí ọ̀fẹ́ láti lè ṣe ju bí ṣadé ṣe ń tọ́jú nínú lágbára náà mo dẹ̀ tún fẹ́ fi àsìkò pẹ́ ṣadé kò sí ẹ̀bẹ̀ tí mo lè bẹ̀rẹ̀ wípé kò kọ̀ǹpútọ̀ náà kó dáríjì mi ọmọdé ló ṣe mí ọmọdé tó lọ lọ́wọ́.